tó so ìlú Ifẹ̀ ró. ẹ lọ pé jí ó pé àwọn ilé Ifẹ̀ ó. ọ̀rọ̀ mi tòní ni àtúpalẹ̀ àṣà fún ìdàgbàsókè ọmọ ẹ̀dá. irú àbàtà kan òṣùpá àti ìdẹ̀rí o gbogbo àdáwọ́lé yín a máa yọrí sí rere o. gbọmọlú ẹ̀hún kìtì gbé a máa béèrè fún wa èlé ọgbọ̀njọ́ lílo oṣù àkọ́kọ́ ọdún 2020 àwàlẹ̀ orí ìrùn gbogbo ilẹ̀ Àwórì pátápátá ìyẹn lé Ilé Ifẹ̀ lé ìpínlẹ̀ Ọ̀ṣun ibẹ̀ lágbé wà lélẹ̀ níbi lágbé ń ṣe ọdún Oòduà ti ọdún 2020 a wà pẹ̀lú bàbá wa kábíyèsí Imperial Majesty ọba Adéyẹyè Ẹniìtàn Ọ̀jájá ẹlẹ́ẹ̀kejì Ọọ̀ni ti ìlú Ifẹ̀ pẹ̀lú ògbóliwa ọ̀túnba Gani Adams tó jẹ́ ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ káàrọ̀ òjíire lèlé ọmọ àṣàfihàn omidan Oòduà ti ọdún 2020 pẹ̀lú gbogbo àwọn ọmọ Àwórì gbogbo ọmọ ilẹ̀ káàrọ̀ òjíire gbogbo wọn lájọ wà bí gbogbo ọmọlúwẹ̀hún ẹ̀ bá bá wa ká lọ. Royal Royal Majesty ọba Fáyọ̀tìmí Fáyọba ọba Ìkirè of Ifẹ̀ ẹ̀bá mi ṣe ká bíyèsí o we all látọ̀rọ̀ the lọ di onímọ̀bà mọ̀bà kingdom all the way from Lagos State ọba Razak Àdìsá ẹ̀bá mi ṣe ká bíyèsí o wíwá ọba Adémọ́lá Àjùmọ̀bí ọba Amọ́nàtàjọ́ ẹ bá mi ṣe ká bí èsì ooo. we have ọba adébáyọ̀ fàdòyí ọba lára of Ifẹ̀ ẹ bá mi ṣe ká we also have in the same vein Dr. Abiodun Agboola our guest lecturer for today a man of integrity a man of honor an intellectual in all ramifications a knowledgeable personality, distinguished ladies and gentlemen, very close to the heart of Okadatu. Keep clapping, keep clapping, keep clapping. Dr. Abiodun Agbola, OAU, IFE, Secretary, International Council for Ifa Religion. Ẹ̀bá mi sáwọn alápẹ̀rẹ̀ tó rinlẹ̀ tó wúlò náà. Àjùbà òkúta ẹ̀dá sórí ju mẹ́rin àgbáyé. Bákan náà, àwa júbà lálẹ́ Ifẹ̀ o. Àjùbà ìṣẹ̀dálẹ̀ Ifẹ̀ àdúrà àwọn orúnmọlẹ̀ tó so ìlú Ifẹ̀ ró àwọn àdúrà wa tá à ń sọdún ẹ̀ lẹ́ni oòdùà àfẹ̀wọ̀n nífẹ̀ẹ́ onílẹ̀ ìgbẹ́jí bàbá tó bá lọ́jà tó ṣẹ́gun iná tó bó òrùjà tó ṣẹ́gun òrùn tó dágbada lójú omi atẹ́rẹrẹ kárí ayé ọlọ́ọ̀fin àjàkáyé àdúbà rẹ lọ́jọ́ tèmi o. bákan náà àdúbà ọ̀rọ̀ mi yàn àdúbà gbogbo ìlú mọ̀lẹ́ ilé Ifẹ̀. àwa júbà gbogbo ẹlẹ́yẹ ilé Ifẹ̀ àjúbà òkú ọlọ́mọ tí kì í sùn ilé gbogbo ló wà wa. Ògúnwùsì Àkàndé Ọ̀jájá the second the Ọ̀ọ̀ni of Ilẹ̀ Ọba Adédiwúrà Ọláníyì Ìdòwú Ọba Lúfẹ̀ of Ilẹ̀ State Ọba Káyọ̀dé àwọn fi Royal Ladi of Ife. His Royal Majesty Ọba Bode Thomas. Bode Thomas kan náà. Lawoye of Ife. His Royal Majesty of Ọba Amiloye Ọdún Ọdúnmọ́ráyọ̀ Elérébèsè. Yɛnɛrɛ de sɔn fi fɛ. Israel Majesty ọba Olúṣẹ́gun Oyèwùmí Arásànmí Aróde of Ifẹ̀. Honorable Fẹ́mi Fáròmbí Akínyó. Bàtọ̀ náà mú kí ẹni tí Ọlọ́run gbé àkóso ibi tí bàbá wa sùn sí ní ọwọ́ tó ti jẹ́ bàbá wa tó ti pẹ́ láti ayé alálùmọ́lẹ̀ láti 1998 tí a mọ ojúbọ Odùduwà láti mọ̀ wọ́n bẹ́ẹ̀ fún bàbá ọba jẹ́ olówó òun bẹ́ẹ̀ fún olówó òun ọ̀gọ́ kò jẹ́ olówó wọ́n á ní sàmà wá síbẹ̀ kì í ṣe owó làwọn ní sàmà síbẹ̀ gọ́tà rẹ àní o máa wá síbẹ̀ ọlọ́ba ni ó ń sọ jù mo kí ọba ìfarótìmí kọlọba ọba díó ọ̀fìfẹ̀ ẹ fún bàbá ní àtẹ́wọ́ ìsá onímọ̀ba ọba kingdom ní èkó more importantly Ile-Ife has always been the cradle of civilization in our history ancient town has been in existence for over 8,000 years. This is the home of our progenitor, Odudua, the father of our race. It is worthy of note to express my appreciation to the Imperial Majesty of Badeyeye Eniton Ogunwusi Ojaja the Second Mayor Oni of Ife, for the support so far. Kábíyèsí, the Oni Orisha, Oni Orisha, the Arole of Odua, by the virtue of his position and his soul, our river monarch has always been so supportive to us in the past and up to this present moment. Kábíyèsí, àṣèyí ṣàmọ́dún, gbogbo àgbẹ̀ gbogbo wa o we can build a new foundation of hope and progress where the coming generation of people of our race will continue to build upon it. Thank you for listening. God bless you. Bí ẹni ológun lẹ̀ ni èjì bí èjì ológun lẹ̀ ni ẹ̀tàǹtagbá ológun lẹ̀ ni ògún nìkan ní sológun Ọ̀rúnmìlà ikú ṣe bí ire bí ire ó pe ní bí ẹni ó pè jì bí èjì lágbára lọ́wọ́ Olódùmarè ògún ọmọ fún wa ni o. Oòduà tí à ń ṣe lénìí a ò ní fẹ̀yí ṣe àṣemọ Ifá ní títí lórí ogbó bìrìgbé bìrìgbé lomi ọkọ̀ dà dídà lomi ọkọ̀ dà omi ọkọ̀ èwo ó dá fún Oòduà tẹ̀wọ̀nrọ̀ wọ́n ní tó bá rúbọ ọdún ni yóò goróyè bàbá rẹ̀ lágbára lọ́wọ́ Oòduà gbogbo tá a fẹ́ ṣe ni yóò máa ṣe ṣe o. àkórí ọ̀rọ̀ mi tòní ni àtúpalẹ̀ àṣà fún ìdàgbàsókè ọmọ ẹ̀dá analysis of culture for women development àṣà ni ohun kan tí a gbé lọ́wọ́ tí à ń ṣe ní ojoojúmọ́ tó jẹ́ ìgbé ayé ọmọ ẹ̀dá òun ni àṣà àṣà bóyá tìtorí pé a ti máa ń rí lójoojúmọ́ a ti wà pẹ̀lú àṣà lójoojúmọ́ kò jẹ́ ká mọ ipa tí àṣà ń kó àṣà ni a ní láti fi ṣe ìdàgbàsókè tí a bá ń sọ̀rọ̀ ìdàgbàsókè àṣà tí òǹkálukú bá gbé lọ́wọ́ ìlú máa sọ bí ìdàgbàsókè rẹ̀ máa dé àṣà pín sí oríṣi méjì àwọn èyí tí a fi ojú rí àti èyí tá ò fojú rí gbogbo ìlú tí à ń rí yìí ìrùkẹ̀rẹ̀ ìlẹ̀kẹ̀ aṣọ àwọn àṣà tá a lè fojú rí nìyẹn àwọn àṣà tá a lè fojú rí tó dẹ̀ jẹ́ pé a nílò rẹ̀ fún ìdàgbàsókè ọ̀kan nínú rẹ̀ ni ìgbàgbọ́ wa ẹ̀sìn ìhùwàsí wa a ò lè fojú rí àṣà ni a sì nílò rẹ̀ fún ìdàgbàsókè ohun tí ó ṣe pàtàkì tí màá sọ tí mo dẹ̀ fẹ́ mú ẹnu bà tó pọ̀ òun ni ohun tí àwọn olóyìnbó ti ń pè ní cultural base gbogbo ìlọsíwájú tó bá ń bá ẹ̀dá ó wà lọ́wọ́ àṣà rẹ̀ tí ó dín. tó ti ń ṣe bí ọdún mẹ́wàá sẹ́yìn wọ́n ní odò tó bá gbàgbé orísun ṣùgbọ́n ọmọlúàbí ọmọ kárọ̀ òjìrè ni wọ́n orísun gbogbo wa rèé wọ́n ní gbogbo táwọn dà láyé ojú ẹ̀yin ọlọ́run olódùmarè àti oòdùà lọ pé oòdùà gbé àwọn púpọ̀ púpọ̀ ní gbogbo ìrìn àjò àwọn torí ẹ̀ ni wọ́n ṣe mọ́re pé káwọn máa ṣe orò yìí lọ́dọọdún ọba ìgbàlà lórúkọ tó ń pe Oòduà àtẹ̀wọ̀rọ̀ òun ni ọba ìgbàlà ọba àjàláyé òun gangan ni o òun ni olódùmarè ní pé kó máa bọ̀ ó dẹ̀ lọ sí orígun mẹ́rẹ̀ẹ̀rin gbogbo àgbáláyé òun ni arè tó rọ̀ pẹ̀lú tó ní Ifẹ̀ ló máa wà títí láéláé òun náà ni orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé tó wà níwájú ààrẹ Oòduà ló ní Olódùmarè ló gbé fún un ó ní ọba àjàláyé òun ló máa rọ̀ tó máa túnlé ayé ṣe òun náà ni gbogbo wa máa ń pè lójoojúmọ́ òun ló jẹ́ àdúrà torí tó bá sọ pé ìgbàlà ni nǹkan téèyàn bá ń gbàdúrà ìgbàlà náà là ń wá kiri afẹ́ ìlọsíwájú afẹ́ ṣoríire afẹ́ gbélé ayé ṣe nǹkan rere in tó ń jẹ́ ìgbàlà nìyẹn o ọlọ́run olódùmarè wá ṣe é ó gbélé oòdùà àtẹ̀wọ̀n lọ rí ó gbélé lọ́wọ́ orúkọ tí olódùmarè ti kára rẹ̀ sọ nìyẹn ó ní ó tún ní ogbè méjì òun lórí gbogbo ohun olódùmarè pátápátá tí a mọ̀ sí èjì ogbè ohun olódùmarè náà ni ẹsẹ̀ ń bá oòdùà nìkan ni olódùmarè yọ̀ǹda ẹ̀ fún kò sí ifá gbọ̀ngàn tó tún borí èjì ogbè o. Oòduà ló ń débẹ̀ Oòduà á gbé gbogbo wa o ọdún ẹ̀ là ń ṣe ní ọjọ́ òní ìgbàlá wọlé tọ̀ wá o. mo kí bàbá wa ní yẹyẹ níta a máa lọ ẹ máa bọ orí o aláṣẹ òrìṣà ọ̀pọ̀ ìlú o èdè tí ìta ṣe mọ́ o àpèlè owó àpèlè ọmọ ẹ̀mí dàbá ẹ̀jẹ̀ kó o ẹ̀dẹ̀ fáwọn olùgbà o gbogbo tí ń ṣe ìrìn olódùmarè máa fọlá máa fi jẹ máa fi kẹ́ o ẹ máa fi jọ ẹ máa fi ìṣàyẹ̀rẹ̀ o ẹ ṣe pọ̀ gbogbo ẹyọ ọmọlúwa òun lèmi wò wá lérè lọ́hùn ajápẹ́ lè lé ilé Ifẹ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun gbogbo orúurú àwórì ìbílẹ̀ àpé sọdún oòdùà tó ọdún twenty twenty ajẹ́kẹ́bùlà màrímọ́dé lè eléré yẹ gbogbo ẹ̀rọ olùfẹ́ wa àmì dúpẹ́ lọ́wọ́ yín ẹ o àjọṣe wa ní bàjẹ́ o. ọ̀yẹ̀kú méjì àwọ̀ yìí.